ikú ńlá ni mẹ́mi kì í pòfò àrùn ńlá ni méjì ń jẹ́ kọ́mọ aráyé ó pasán àrùn òní ni ní ẹ̀dà gírígírí tí n bá dọ́mọ aráyé ní ìdàgírí wọn máa sá kíjokíjo. orúkọ mi ò yípadà ọlásùnkànmí àkànní olóhùn iyọ̀ ní gbogbo ayé ń pè mí táwọn kan tó pè mí níyàwó babaláwo wọn kan pè mí ní bàbá kéré ìjápọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé ọmọ bíbí ìpínlẹ̀ Oǹdó ni mí ìyún Ondo township gangan Ondo west ibẹ̀ ni wọ́n ti bí mi àwọn òbí wa ò fi ààyè gba ọmọ tí ò bá lọ iléèwé rárá láti ṣe eré orí ìtàgé mo ṣẹ̀ṣẹ̀ ṣàlè bàbá mọ́mì mi wọ́n máa ń dùn pẹ̀lú àìdí ẹ̀ ni wípé tán bá mú lẹ́tà wá sílé tí gbogbo àwọn ọmọ pọ̀ tó bá fún ẹ lẹ́tà tó bá ti lè wò láàrin four seconds tó bá ti lè kà ìyá ló máa jẹ́ ń so wọ́n kọ́kọ́ pé ẹ kọ́kọ́ lọ iléèwé tó bá ti parí iléèwé yín gba ẹ mo ti máa ń sọ fún àwọn primary school pé mo fẹ́ ṣe fíìmù bọ́ wọn ò fààyè gbà pé tó bá ti parí alákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀jẹ ẹlẹ́kẹta àyè gbà ẹ láti ṣe fíìmù. aláyídà o alápàdà ògòdò aláyídà ló bí ẹnà alápàdà ló bí ọ̀gà ògòdò ló bí òwú ìfàmàdùgbò àjọpọnmi lóde lẹ́yìn náà torí ikú ni mí ajé má pàṣán tí dọ́mọ ara yìí ó pasán ọ̀pá ẹ̀sìn wo ni mí mo balẹ̀ mú ló kẹ̀dùkẹ̀dù. nígbà tí mo tún parí gbogbo skul mi tí mo padà sí èkó lórí Oǹdó mo ti parí secondary school mo wá lọ sékìtì lọ ṣe tán gbà mo ṣe tán lẹ́kìtì mo wá wá sí èkó wọn ò tún fi àyè gbà mí náà láti ṣe eré orí ìtàgé mo wá sọ pé ìbéèrè tí mo bí yín tẹ̀lé dáhùn ẹ̀ lọ́jọ́ sí pé ṣe bí ẹni kí n máa ṣe fíìmù tí máa ti ṣe wọ́n ní jẹ́ kó tó ìgbà kan díẹ̀ sí pé kí n tiẹ̀ tún lọ kọ́ṣẹ́ ọwọ́ kan kí n tiẹ̀ mú á ní òkè mo ti gbọ́ wọn èmi ń fi ẹ̀gbẹ́ kan wá acting torí ó wà lọ́kàn mi iṣẹ́ tán ní kí n kọ́ àti àwọn kan tán ní kí n ṣe nítorí mo ti tẹ́ wọn lọ́rùn bọ̀ káwọn tẹ́ mi lọ́rùn ò fààyè gbà mí ọjọ́ kọ̀ọ̀kan wà mo kàn yarí ni pé mo fẹ́ ṣe fíìmù fúnra mi kan lọ gba fọ́ọ̀mù lọ́wọ́ late Musa Àjàlá kọ́ńkà wọn ti ṣe aláìsí báyìí bíá twenty ten mo ṣe lọ gba fọ́ọ̀mù bọ́ mo ti wà pẹ̀lú àwọn eléré orí ìtàgé before kí n tó gba fọ́ọ̀mù ẹ. ìwọ náà gbìyànjú ó ṣe bí ọmọ àgbà how dare you question authority is it because i'm petite ó rí mi pé mo kéré àbí <laughs> ìwọ náà gbìyànjú báwo ló ṣe rí mi ikú ni mí àrùn ìlú ẹ̀dà gìrìgìrì tí n bá dá wọn gàrà máa dà wọn gìrìgìrì wọn máa sá kíjokíjo. nickname lásán ni kì í ṣe orúkọ tí wọ́n sọ ẹ́ nígbà tí wọ́n bí ẹ. ikú mo máa ń rí bàbá mi sanyẹ̀rì ara ọlọ́láníyì àfọ̀njá adékọ́lá tìjàní láti máa ró pẹ̀lú wọn ládùúgbò tí mò ń gbé torí wọ́n mọ sísítà mi ibẹ̀ mo ti wọlé sí wọn lára láti jọ wà papọ̀ tó rán dá èmi náà mọ̀ nígbà tó wáyá mo á gba fọ́ọ̀mù pátápátá pé mo fẹ́ ṣe iṣẹ́ nígbà mo á bẹ̀rẹ̀ sí ṣe fíìmù yẹn lọ mo gba fọ́ọ̀mù ó lọ ṣe sọ́tún sósì wọn ò fàyè gbà mí nulẹ̀ wọn ò fún mi lówó kankan mo dẹ̀ wò wípé mi ò ní give up ọ̀tí tí bá ti make class attempt mi so ìgbà tó lọ́ọ́ máa ṣe fíìmù kan wà ń gbà yẹn tán ṣe Zubomania mo wà nù ẹ̀ wọ́n wá fi ń polówó lórí TV bíá Lagos TV àbí DSTV ńgbà yẹn wọ́n wá rí mi pé àwọn ọmọ wa lélẹ̀ bí wọ́n ṣe fi àyè gbà mí pátápátá ni. báwo ṣe débi ayé mi báwo fẹ́ jáde báwo fẹ́ jáde báwo fẹ́ jáde báwo fẹ́ jáde inú mọ́tò mo wà mo kúrò lọ́dọ̀ ọ̀nà rẹ̀ gbàdé lọ́dọ̀ àwọn jọládé. ṣé ìjọba ò ṣe é ní jọlá. Ah, ah. jọládé ó ti lóyún no problem no problem. ẹ̀bùn ní gbogbo àwọn ìgbà tí mò ń kọ́ṣẹ́ yẹn àwọn àdójúkọ pọ̀ tó yẹ kí n padà sẹ́yìn pọ̀ mi ò padà èèyàn kan ní ò jẹ́ kí n give up my Ibrahim Shatta tí mo bá ti rí location máa ní ìgbà yẹn máa ń lo oríṣiríṣi ọmọ ní lo fọ́ọ̀sì lálùdé ló tá lápẹ́ni ló máa ń lo àwọn oríṣiríṣi voice yẹn Ibrahim wa sọ fún mi Ibrahim ṣètò wá sọ fún mi pé aṣíwájú tèmi pé má sùn lásùn ju oṣù kàn mí ọlẹ́bùn o wọ́n máa gbàdúrà ọ̀dẹ̀ ní ṣèrèwẹ̀sì tó bá ti ṣèrèwẹ̀sì wá débi tí ò ń lọ mi wá rí ọ̀rọ̀ àwọn fámìlì mi rò mọ́ pé kí n má ṣe fíìmù so far ti rí èèyàn kan tó tún jó olórúkọ because mo rí Ibrahim Shatta pé ah tí Ibrahim fi lè sọ pé kí n ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí kí n má sún lásòjù pé definitely àwọn ará ilé mi ò rí mi pé mo lẹ́bùn ìbò àwọn ará àtàmọ̀ mo ṣe tẹra mọ́ nìyẹn mo wá tún lọ bẹ̀rẹ̀ jẹnẹrétọ̀ ńgbà tí wọn ò pè mí fún acting kò sẹ́ni tó fẹ́ pè mí ta ló mọ mọ́mì mi àbí dáàdì mi wọ́n lọ ti jẹnẹrétọ̀ mo wá ti jẹnẹrétọ̀ fún seven years bọ́n ńgbà tí mo ti jẹnẹrétọ̀ yẹn mo ti ń àtò mo ti ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà bọ̀ orí ọ̀fẹ́ ò sí fún mi láti máa gbowó mo wá ń fi jẹnẹrétọ̀ yẹn láti fi ṣe owó tẹ bá pè mí fún location màá bẹ̀bẹ̀ pé pè mí fún location mo lè ti jẹnẹrétọ̀ yìí mi ò ní ìdí nǹkan púpọ̀ mi lẹ́yìn ní rárá n lè sun location bus bàtí máa lọ lè fún mi one five máa wọ mọ́tò five hundred naira padà sílé máa keep five hundred naira máa fi five hundred naira jẹun títí dọjọ́ tó máa fi pè mí bí ọjọ́ kẹrin because wọ́n bá pè mí pé ẹ eh, sùkàn mi oníṣẹ́ pẹ̀lú wa tí máa sọ pé àkóso ah, lọ́wọ́ mọ́ ti rí ẹbí pé ò serious yẹn ti gba ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ bìkan ni so mo yẹ ṣe ṣe ṣe ṣe ṣe tọ́lọ̀ ń gbà ní ẹ̀ tó ṣe wípé generator fi mí lẹ̀ tí mo wá di pé wọ́n á pè mí lọ́tún lọ́sí nígbà tí city people nominate mi twenty thirteen as best new actor of the year mo wò pé ah definitely ọ̀nà mi dẹ̀ ni acting o mo ṣe fi tẹra mọ́ ni mo di twenty fourteen mo win ẹ̀ níwájú ọdún twenty fifteen mo win best supporting actor wọn ni ah, mi ò ní láti give up bí wọn family mi ṣe wò pé jẹ́ ká support ẹ sister mi wá fi owó ràn mí lọ́wọ́ ńgbà ó fún Òkìkí ní owó kékeré kan pé ẹ fi produce film fún àwọn ọ̀dọ̀ ìdánilókè má ṣe ń gbà yẹn o ó dàbí pé ọ̀nà ẹ̀ ni fíìmù yìí bí mo ṣe bẹ̀rẹ̀ live mi ni ẹ̀ tí mi ò sọ̀rọ̀ tínú títí débi tí mo dé lọ́jọ́ tòní adẹ̀ tún gbìyànjú kọ́ Ọlọ́run tó gbé wa ga ju báyìí lọ bí ìrìn àjò mi ṣe rí ní ìwọ̀nba ráńpẹ́ ni àkókò ni ò sí àbá máa wọnú ẹ̀ ṣàlàyé ṣùgbọ́n tọ́jọ́ ọjà ọ̀rọ̀ bá ti tó a máa ná everywhere a máa ná káàkiri a máa ná gbogbo àwọn èèyàn wa rí. ló bá ṣẹlẹ̀ akọ́lọ́lọ́ yóò fẹ́ bá bá àwọn òbí tẹ̀ ènìyàn tí bá ní ẹrù ìbànújẹ́ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ olówó ọlọ́rọ̀ báyìí ó máa ń bà mí lẹ́rù gbà èmi ọmọ àtàpátá dìdí lásán lásán táwọn òbí ẹ ò bá convince ẹ pé kò fi mí lẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ lè ṣe náà. tí ẹ bá rí Ibrahim Shatta tẹ bá rí Yínká Quadri tẹ bá rí Délé Odùlé ẹ máa rí pé àwọn àtọ̀ mẹ́ta tí wọ́n sọ yìí wọ́n yàtọ̀ nínú gbogbo àwọn àtọ̀ tá a ní ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ ẹ má gba ọ̀rọ̀ mi sódì o gbogbo àtọ̀ tó wà ní industry tó bá sì jẹ́ tasí náà o good kó tó lè di pé bọ́ sórí screen ó ṣe nǹkan pààyàn lẹ́rìn ó gbìyànjú o bọ̀n mẹ́ta yìí wọ́n gbìyànjú kọjá bí òye tèmi ṣe rí because tẹ bá wo Ibrahim ó bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá àgbàlagbà babaláwo tẹ bá rántí tó máa kunjú ṣe gbogbo ẹ̀ṣẹ̀ rí tẹ bá rántí bàbá Yínká Kọ́dù náà wọ́n ṣe gbogbo kínní bàbá Délé Òdùlé róò tó le jù láti play òní babaláwo ìdí tó dẹ̀ fi le ni wípé mi ò jogún bá so mo wo mo discover ara mi ni when you discover yourself you surely be yourself mo rò pé ah mo lè ṣe náà róòtá ló le jù lélẹ̀ so tí má dẹ̀ gbìyànjú ẹ̀ o mo lè ṣe tí mo dẹ̀ lè change voice tẹ́lẹ̀ mo kàn gbìyànjú alákọ̀ọ́kọ́ wa kọ́kọ́ wo bó ṣe fẹ́ pọ̀fọ̀ ẹlẹ́ẹ̀kejì wa fẹ́ pa òwe ẹlẹ́ẹ̀kẹta o fẹ́ change voice ẹ̀ mo wà ní bí ọmọ ọdún ká ní ọmọ ogójì ọdún ni mí mo dẹ̀ fẹ́ lọ ṣe ọmọ ọgọ́rùn-ún ọdún ti di mẹ́ta màá fẹ́ gbé voice mi lọ sí ọmọ ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹrin màá ó lè máa fi look àgbàlagbà ó lè máa fi voice àgbàlagbà sọ̀rọ̀ kí face eh, face expression ẹ kó sì dàbí ọmọdé náà ó di mẹ́rin wàá change voice ẹ voice ẹ gbọ́dọ̀ bá face ẹ mu expression ojú ẹ ọ̀kárẹ̀ o ojú ní ìtì ọ ẹ lè expect àgbàlagbà kó sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o gbọ́dọ̀ sọ méjèèjì wọn wá kó bí nǹkan bíi márùn papọ̀ sọpọlẹ wàá fẹ́ pọ̀fọ̀ wàá fẹ́ pò wàá fẹ́ ibi tí o bá ti rántí pé kí n pọ̀fọ̀ wàá gbàgbé pé o ti sọ look ẹnu bí tó bá ti rántí pé kí n gẹ́ẹ̀tì look mi padà wàá gbàgbé pé o ti sọ voice ẹnu bí tó bá ti rántí voice ẹ wàá ti gbàgbé ọ̀fọ̀ so tó bá lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó perfect kò sí tó lè play mọ́ ṣe tí pé kí n wá ṣe doctor kò yẹ ẹ madam sára yín wọ òkè ṣá ṣẹlẹ̀ tí ló gbogbo ògùn yín ẹjọ́ ìpàdé mi lọ́fíìsì nọ́mbà tí ni bọ̀ kò easy fẹ́ ṣàlàyé kí dókítà sáré ṣe yẹn àbí kẹ́ni kó aṣọ mọ̀ sáré ayé ìyá ẹ̀ fẹ́ bàjẹ́ mọ̀ sáré gùn ìyá ẹ̀ lójú ṣìnṣìn kò easy fún ẹ sọ fún wa pé wàá ṣe babaláwo tí mo ṣe kó ṣe nǹkan bíi márùn yẹn pọ̀ ń sìn kó gbé voice ẹ lọ sí eighty kó change look ẹ kó pọfọ̀ kó pòwe kó wá art gangan so ó máa le láti ṣe so kò babalabali stroke is not an easy task ẹ kàn lè sáré bẹ́ẹ̀ ni ẹ máa ṣe tó bá ti lè ṣe kò sí róòmì tó lè ṣe so àlàyé tó wà bẹ́ẹ̀ nìyẹn mo fi ń kí Ibrahim Chatta pé aṣáájú mo kí yín o. lókun àgbàdo gbọ́fà àgbàdo gbọ́fà wọn ò jẹ́ fi rùkẹ̀rẹ̀ lọ́mọ ẹlòmíì lọ́wọ́ ọwọ́ ara wọn náà fi ń lé korokoro láwóróko díábẹ́ni tí ó máa tẹ̀ láwo ọpẹ ifá ó máa tẹ̀lé ọwọ́ ọpẹ. tí èèyàn bá fẹ́ ṣe dókítà tó ṣe ṣe tó ṣọmọ ta o tó bá fẹ́ ṣe àgbàlagbà ó easy mo fẹ́ change voice mi sìn mo fẹ́ change look mi mo lè fẹ́ change voice mi mo lè fẹ́ pọ̀fọ̀. ìpínlú àjẹ́ o <laughs> àìsàn mi ò gùn mo fẹ́ kí n lè fi pọmọ lọ́mọ àjẹ́ o ẹ̀jẹ̀ yẹn ń lè fi dómi ọbẹ̀ ńlá àwẹ̀ lè ti pé <laughs> ọ̀pọ̀tọ̀ ọlọ́mọ ọ̀pọ̀tọ́ ọlọ́mọ ìwọ ló fọ́káró lónìí o ìwọ ló fẹ́jọ́ lóró olùfẹ́ nǹkan ọ̀jọ́ sọ ọmọ olùfẹ́ ló fi jù jẹ àfùràn kó domi kó dẹ̀jẹ̀. òun sú kò sí nǹkan kan tó tún lè ṣe ti máa o irun rẹ tá a bá fá ńlá fi pẹ̀lú àwọn nǹkan kan tá a dùn nǹkan kan mọ́tọ́kọ rẹ ó fi fọ́kọ mu tí ó fi dọ́lọ́là. Ah, <laughs> ẹ ṣé mo dúpẹ́ eré orí ìtàgé ìsìn ó ti kúrò bí a ṣe ń wò ó bẹ́ẹ̀ ni ìdí tó fi kúrò bẹ́ẹ̀ ni wípé kò ń ṣe fíìmù gangan ló jẹ́ kó kúrò kò ń ṣe pé entertainment industry gangan ló jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn change life fún ara ẹ̀ change bí life ṣe change ni wípé gbogbo nǹkan tá a bá ṣe nu life gbọ́dọ̀ change tí ayé bá ti ń yí ẹ jẹ́ ká máa bá ayé yí o ẹ tí ò bá ti bá ayé yí yóò bá gbà lọ. àwọn ìgbà kan wà bí iná tí wọ́n ń tàn pé à ń lo led à ń lo kenoflow à ń lo aperture gbogbo nǹkan wọ̀nyẹn àwọn ìgbà kan wà red head náà máa ń lò ń yẹn torú màmá múyàn ọlá wípé nǹkan ti yí padà à ń lo four fifteen ngbà kan wọ́n lo lumix sísìn wọ́n lo red camera gbogbo nǹkan ti yí kẹwàá dúró sórí wípé four fifty tán ló ń gbà yẹn náà la fẹ́ máa lò so mo try láti rebrand ara mi tó wáyé switch sọ́tún máa switch bẹ́ẹ̀ wáyé switch sọ́tún máa switch bẹ́ẹ̀ pé ah èèyàn á lè máa bá gbà lọ máa bá gbà lọ bá gbà lọ ò ní sùn lásùn jù tí èèyàn bá ti sùn lásùn jù àti jéèyàn ẹ̀ láyé á le ó máa gbá research tọ̀sán tòru pé kí ni nǹkan tó tún kù tí mo tún lè ṣe ṣèbí mo áàtì ten lánàá ṣé mi lè áàtì fifteen lọ́la ni ṣé máa padà sẹ́yìn ni i'm moving from zero to hero so mi ò ní láti padà sẹ́yìn so exposure matter and the research lọ́tún lọ́sì ní gbogbo ìgbà ó máa jẹ́ kó lè bá gbà pé wọ́n kàn máa wẹ̀ pé àbá ò lè ṣe ṣe wọ́n kàn pé ọlá ọlọ́run àti pé àìsùn àìró mi ló jẹ́ gbé mi débi tí mo dé. ẹ ẹ bọ ilé tí èmi ń wò yìí ìkan lára àwọn olówó ìlú wa yìí ni o tó ń ṣe àárẹ̀ ń yẹn àárẹ̀ yẹn ló jẹ́ kí gbogbo owó tó ní lọlẹ̀ o àwọn èèyàn dẹ̀ ti gbìyànjú ẹ̀ láti wò ó sàn ẹ má jẹ́ kí n dára mi láàmú kí n má lọ dójú tira mi o. ojú tí gbogbo ayé fi ń wò ọkọ ló fi wòra rẹ ọkàn balẹ̀ gbogbo nǹkan tó o bá ti dáwọ́lé lé ní àsìkò yìí ẹ̀mí ti gbà á. outlet ẹ̀gbọ́n mi ni ọmọ bàbá mi ọmọ ìyá mi ni ilé kan náà wọ́n ti bí wa so àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa nù ẹ̀jẹ̀ mi ni adẹ̀jọ́ ń ṣeré orí ìtàgé àwọn èèyàn ká pè níyàwó mi àwọn kan ṣe kinní kan màá rẹ́rìn bí nígbà tẹ́ ẹ mọ̀ orúkọ ọkọ ló change ni ò fi jẹ́ káwọn èèyàn mọ̀ orúkọ ọkọ tí obìnrin máa change orúkọ ẹ̀ sí ni ò jẹ́ káwọn bá wípé surname kan náà mọ̀ pé à bọ̀ torí pé ọmọ àti ti ṣe wedding ọmọ change orúkọ kúrò lórúkọ mọ̀lẹ́bí sí àwọn èèyàn kówó rìn mọ́ báǹkì náà kó wọn sí àti wípé èmi náà ò nílò owó tó pọ̀ owó tá a fẹ́ fi jẹun ni tó bá ti tásìkò ta nílò owó àdè máa lọ báǹkì lọ gbèyí tó bá wù wá báwa la nìkan wa. àbírí bíbi ọlọ́run tóbi lọ́ba o àti sọ táìtù yẹn ẹ̀rù kọ́kọ́ bà mí ná torí tí fíìmù yẹn bá jáde tó bá jẹ́ ọ̀sán òkùnkùn àásù á mi ìlú báyìí pọ̀ látìlẹ́yìn ọlọ́ọ̀ ó ní àjàkúta àjàkúta àpòpọ̀ ó dí Rasaki wà nù ẹ̀ Ibrahim Sata wà nù ẹ̀ Lálùjọ wà nù ẹ̀ Yomi Fabiyi wà nù ẹ̀ Ọlọ́fààná wà nù ẹ̀ Alápinnu wà nù ẹ̀ Dìgbòlùjà wà nù ẹ̀ èmi gan mo wá ti Ṣèyí Ògúndáre náà wà nbẹ mo wá ti títí mo sọ àtìn sókè mo lẹ̀ mọ́ Ibrahim Ibrahim ju àtìn yẹn báyìí ó lẹ̀ mọ́ Láròdé gbà Láròdé kàn gbé àtìn yẹn báyìí ó kàn sọ lu Ṣáàgì ah, Ṣáàgì kan ní èmi níbí àfi bí American film ó kàn jù bá ó kàn sọlù bàbá ọlọ́fà náà so ẹ máa retí àjàkúta àti zazu ó ń bọ̀ lọ́nà àjàkúta àti zazu ó ń bọ̀ lọ́nà god bless you ẹ ṣe owó tẹ́ ẹ fi máa ra kò ní wọ́n ibikíbi tí ó bá ti wà ó jẹ́ YouTube ni o ó jẹ́ Amazon Prime ni o bó jẹ́ Netflix ni o bó jẹ́ cinema ni ẹ jáde ẹ fi ẹ̀hónú hàn kẹ́ fi fẹ́ ra ọ̀nà tẹ́ fi help mi rè ní tí ì lówó ntí ìgara ìgbéraga omi ẹ ṣe DJ Síkì ẹjọ ìgara ọ̀ràn tẹ́lẹ̀ lè gbà ràn mí lọ́wọ́ ní kẹ́ ẹ wo fíìmù kí inú mi lè dùn kí n lè ṣe mọ́ ju bí ẹ ṣe lérò lọ. fúnfúnra ẹ. madam ọ̀rọ̀ yín yé mi mo mọ bí ara ṣe máa ta yín sí ládùúgbò owó tẹ̀tì náà yìí bọ́ńkọ́kọ́ ló yẹ kẹ́ ní ìgbàgbọ́ ọ̀rọ̀ yanjú tí mo kàn fẹ́ bá àwọn olólùfẹ́ mi sọ ni wípé ẹ tọ́jú tí gbà bá lọ́wọ́ yín lónìí ẹ má tẹ̀lé tí gbà gbédé tó bá pẹ́ tó bá yá ìgbà ń gbé nǹkan míì bọ̀ tó bá ti sọ tí gbà bá lọ́wọ́ ẹnu ìgbà máa ń yọ̀yàn kí ni ìgbà bá lọ́wọ́ èèyàn ó ní ìwà tó ń wò ẹ tọ́jú ìwà rẹ o. ká pàdé lójú ọ̀nà kájọ fi àgbà han ara wa débi wípé o dẹ̀ fún ààrẹ wọlé tọ́ ikú. orúkọ mi ò yí padà èmi ni ọlásùnkànmí àkànní olóhùn iyọ̀ tí mo fi ní go ayọyọgo go wọn go wọn wọn dá fọnù mi là lọ́jọ́ bàbá lọ mú yọ ìyẹra wọn ní ọkà kí wọn lè òjò rẹ fún ní kùchì. owó tó mú yọ ìyẹra nǹkan o àwa tá a mú yọ ìyẹra nǹkan o ọ̀rọ̀ ayé ò ní tán lé gbogbo wa. ẹ̀yin tẹ́ ẹ wá ń wo lóun yọ nǹkan o ọ̀rọ̀ ayé ò ní tán lé gbogbo wa ẹ ọ̀rọ̀ ayé ò ní tán lé gbogbo wa ẹ máa wo Orísun ní gbogbo ọgbà.